من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأوراق الوثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهلل عقدة من لساني يفقه قولي ستر الله مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم رياوة الحمد لله إني أصيبنا فرهنيجة يا ذلك آية إن كتير إلي أنا نيوته جوزي ويشي ديبيرو أبو إيشا كونيشورا da saihi kai abdira ka tire maka ewola keno shi odibi e roba aljanna ni re shi shi odibi roba e, e shakonya oshala an ibira yan ba ka tewa ka aljanna na ewere ewere ini jonoku akonyo asaihi dila mani tenyi mari abdisho katerema inú mọ̀nà pẹ̀rẹ̀ hù. dèrò rọ̀ṣọ́ àpéjú ẹ̀rẹ́ ni ìní rẹ̀ ní kàkà ọ̀hún náà ìní rí mẹ́wọ́n ní kàkà aṣọ òdìbìrì àtọkọ̀nyọ̀ṣọ́ ẹ̀ǹkàtà ẹ̀nìkẹ́ iná. dèmọ́ àtàwọn ya òmórí ọ̀míyàn bá dèrò àgbà iná jùmọ̀ náà nìyí. ìròyìn bá sọ báwọn ní kẹrẹ ìrọ̀ wọn ní ẹgbẹ̀sẹ̀ ìlúṣọ̀ ní ìyàn rọ̀ ìsìnyàn rọ̀ sí máa àhàmì rẹ̀ aljanna na àwọn dẹ́wọ́ agogo jòlí wa pa ní aljanna awon àwọn dẹ́wọ́ ọ̀rọ̀ wọ́n wọ́n adé tẹ́lì jòlí wọ́n pa àpá ìṣẹ́ mẹ́bà àwọn dẹ́wọ́ ọmọ yẹn ní tẹ́kàn dé fọ́tò alhakal mubin ya lò na rẹ̀ ayọ̀ náà lo na lò náà ẹ̀rì ya na lù lo. bẹ́ẹ̀sì yẹ ìnìkà èrè ọmọ ẹ̀kù kóòtù date ọkí ilé ìwọ́nmáhì belhijja anábi owó bẹ̀rẹ̀ ma ìnira inúhu islam inú wọn náà amúkọrẹ hajj àti inú wọn náà yà ya anatọ ìrayọ 11 14 11 hijiri abini 1431 fourteen ya one 1431 ọmọ ya ṣọ 1411 hona ọmọ masu yọka ẹ̀hú irayi hùrẹ̀ wa tẹ́rẹ máa ọkẹrẹ ọmọ náà mẹ́rin ẹni èsì yẹ́ mẹ́rin ọka ìdínyẹ̀wẹ̀rẹ̀ oṣù kọ́nà hàn àti ẹ̀họ́ hún mú tó mú rí ọ̀yà sallallahu alaihi wasallam don rafi ya mahimta ya don tomori a kura zai haɗe wani na ina idan ya zo masu da yayi dawa mahanar yayi ọrọ̀ rẹ̀ ní àwọn jòrò lóòyìn lónà jòlú káwà pa dáta ní ka ilékùnrin ọ̀nà ni ilékùnrin yẹ́ra inú húzẹ̀lú jọna ọka anyẹ́ wapịala asị m obi na mma ka na ene taa ene na eluwe n'ọnụ dọnụ wapị ya tọrọ ke anyị onye ma onye ara ọ bahịra anaghị ehi nwe nwoke na erukarị ehi ajem n'ọnụ ibi ọhịa na ehi adịghị ọrụ gboro n'ihe bụ ehi enwe nwoke na-arịna yẹ́yẹ́ ọ̀gbọ̀gbọ́rẹ̀ mìíràn ayẹ́ lè yí ayẹ́ lè yí ehi ayẹ́ lè yí ọ̀là dáníẹ̀ lè yí ọ̀gbọ̀rẹ̀ ẹ̀lẹ́ yí ọ̀gbọ̀rẹ̀ dáàmà ọmọrí kẹmínàl jìnnẹ́tì bụ ayẹ́ lè dìbí iná ọ̀là bá lẹ́yẹ́ lè dìbí iná jẹ̀nù mùsùlùmí tó mọ̀ nínú. ọkọ̀ yẹn náà ọ̀dà mìíràn ọ̀gbọ̀kọ̀ ameshobe ine ukatema yaryo deni nyimadena akewukwenu aljamana kɔ ine wala kare abɔ ɛni kɔzɔ nɔ ɔyɛ kɔni na maa n'anyi kɔzɔ ɔdjɛmɔ kare ine wala ana nuruku ɛkɔ ɛwɔ ewi aza afɛsɛ dada ɔmu wɔtɔ koe ayi báyìí náà náà wà kàrà ilé wọn ẹ̀rọ ìjòrè káyé ànyọ́lọ̀ náà sì ti ní ara na yìí ti ara àrá ere èrò lúwẹ́ were taa wee ta àwọn oṣooṣù yìí anya nana awa mọ̀rọ̀ kú lè ya ya lórúkọ yà táà wọ́n rúkọ na mẹ́ra nke bẹ́ẹ̀ rùsù rẹ̀ dẹ̀ kò yíyà náà ilé ilé tó yìí sílọ́tún tó rí ẹ̀rọ ọmọ ẹ̀rọ bá náà rẹ̀ ọ̀hàbẹ̀ mẹ́ ẹ̀rọ máa rí ní jọ̀nà ẹ̀rọ máa bẹ̀ máa hóró hóró nẹ̀hún a bẹ̀ kí yíyà aka na a na-aka ewuwe inyama na-enwu albanamara ebe nyina da akara ene na ee ele e ba akara ebe nyina ele ihe ba ebi aka nkụ ya ahụ enwu dọl jemile enyi ma bere ama atọ bọ́lá ọ̀hún ní ká sẹ́rẹ́ lóòwò yánná ní ẹ̀rù ọmọ yẹn náà wọ̀ kó ọ̀nà náà bá ka yà sheikh jazakallahu kulla khair àjẹmá kàrẹ ẹ̀ sheikh òmù yóò ṣe àbọ̀ ìrẹsù ta ìṣèkà náà wọ́n lè ní ká ó wà ka yín ama yau ori ya no ka ka shi mu za ne ba du muru ko hi za ye na na re se na horo na ya mana ka ka a wa ma yini idan anta muslimun ka ha muslimuna ya ila ya don wal jamanon je ka ni muslimi ina jannu da ni kafiri dan jannu na ba ka ga muslimi don ya ko ko fala ọba ọ̀rọ̀ nke sọ ọlọ́dún wọ̀nyẹ nọ n'ẹ̀wọ̀ lọ́kàá ayẹ́kẹ́ ẹ̀húra ihu náà yẹtẹ̀rẹ̀ máa nọ náà namukọ́rọ̀ hajj ọ̀nà tí mákẹ́ namukọ́rọ̀ hajj lọ́tún tó múrí nì ọkọ̀ na rẹ ẹnà lọ́rẹ́ máa rẹ ẹsìn mẹ́ta ọmọ hajj mẹ́ta ẹnà lọ́rẹ́ otu ahamaghị riyad riyad ọya makọrọ capital saudi don ni ce ta wani bọ́ọ̀sì tọ̀lẹ̀ kó sálà asọ̀bán ọkìnyẹ mọ́nà mìírí tí wẹ́tẹ́ báwo sẹ̀ dọ́kítà ahù ọ mẹ̀hẹ́ bó bẹ́ẹ̀ kọ́ na jẹmọ́ na ọwà hẹ̀dọ̀nyà ọkàdọ́kùnrin kẹtẹ́tẹ́ ìjọ yọ hẹ̀dọ̀nyà

waye ko moyini o ka kai wal kadhimin al ghaiza wal afina anil nas ajiki imido ama ini kai e wona me rokoya bi e bi rel janna na kare imido ama ni ka wa se wa ka wa mu wa zi yo da wa mu wa zi yo yal janna ma no wata kama ka wal kadhimin al ghaiza wal afina anil nas wallahu yuhibbul muslimin

ọ̀nà tọ̀húrọ̀ ẹ̀rù ààrẹ náà bí tẹ́ẹ̀sì pọ́ọ̀rọ̀ olùsèrè ọkẹ̀jẹ́ ọ̀rẹ́ bàrẹ́ máa ọ̀nà ọrịa ní ẹ̀dínlẹ́ gbogbo sí ti yẹ dọ̀nà ẹ̀rẹ́ bàrẹ́ máa wẹ̀hùn lórí yìí máa kó ẹ̀rẹ́ ẹ̀kẹ́ slọ́tọ̀ wọ́tọ̀ náà ẹ̀kùn mọ́sí ẹ̀rọ ọ̀nà ọ̀nyá ni bẹ́ni ma wọ́tọ̀ ọ ọ̀mà ẹ̀nẹ́ wọn náà ọ̀mà máa ọ̀mà máa yẹ pé àlá ọ̀kà wọn ní ilé ọ̀dọ̀ ọ̀rẹ́bàdé máa rẹ ọ̀nà ètò ọ ọ̀dọ̀ ọ̀rẹ́bàdé

aljanaani weda dajine huremo ilaha eko jine huremo bukai oyine wonye to ole ko abere ko mame ma de wo yi ya yo ozono ma ama aljanaani ne wanda ke kare ejo hoto huremo de ti jona harawe gon e ma se pitaro o ka abere na e kàyẹ̀ kàyẹ̀ eré ọmọ nínú eré ọmọ nínú ọmọ wọn tó ọ̀rẹ́ ayé lọ́pọ̀ tó wọ́n yìí nìyí ọkọ̀ jọ́rọ máa mi owó yẹ̀ẹ́ni lọ́gbẹ̀ẹ́ nínú bẹ́rẹ̀ wà káàrẹ̀ bẹ́rẹ̀ ṣe orí ka hàn náà dọ́jẹ̀ na amábẹ́rẹ̀ mọ̀kára lókè abánàlódé yàrí ọmọ olúyọ́mọ̀ wọn ẹ̀wọ̀n àwọn mi lọ́tọ̀ tó múrí mi báwọn wọ́n sì kéré hóòrí lọ́kẹ̀rẹ̀ hanari muhammadu

ayà ní yí ìròyìn ìyànà àmẹ́rọ̀ nọ̀dọ̀ garrett lórí kẹrẹ̀dẹ́ wútí ẹ̀tẹ́ agbókùnrin mọ̀ ní ọ̀nyẹ́rọ ọkọ̀ nọ̀dọ̀lẹ́ ọdẹ́kẹ́dẹ́ òkè ọ̀nẹ́sá ọmọ̀rẹ́ rẹ̀ ní bí lè lè zika ya dọ̀nà ọmọ bàbàbà àmà yẹ́ rẹ̀ rọ́sọ̀ ní jẹ̀yí kàwé báyé ẹnkọ́tọ́ náà jẹ̀yí kàwé rẹ̀ ní mọ́mọ́ náà an ẹ̀rọ islam ó sì káyé àárín na kùmọ́ ní ka ní bismillah bísmìlá ìdí èlé ní wúkà ha nù ánkẹ̀ ní ẹ̀yẹ́ máa hẹ́rẹ́ ha gbẹ̀yìn ha èyí ní ha ẹ̀ apárọ̀ ha rẹ̀ skáàbà ha ìfọ́mọ́ àrí ìwé skáàbà ha wọ́n ha kàkà bísmìlá lọ́tún tó ọ bụrụ na yẹn yí wọ́n ha ha sẹ́lẹ̀rẹ̀ ka wàárà fi bismillah bí wọn máa hàn ẹn kata na ayà ni wọn na nìbẹ jòrí ka ìyẹ ilẹ̀ bẹ́ẹ̀kọ́ jẹmọ́n ọmọdé ọ̀fẹ́ ìkẹrẹ jẹmọ́n náà yóò sọ tí èso náà máa ní inú rẹ̀ ẹnà èrè yóò rẹ̀ wá àmọ́ wọ́n fi bismillah bí wọn máa hàn bẹ́ẹ̀ fi ní kò jìrì bismillah ọmọ bí wíìrì zọ́ọ̀lì wọn ọdẹ kábíyẹ̀ ọmọ ẹ̀mọ́ ọmọ ọmọ ọmọ

silatonto muri ne an kuma rere ka inye no boko no zi na nyaka nan an wa ya don bota ho ba ya don nya silatonto muri ne ani olofa ana bi zami zamara ana ni bi jozo jozi wapa bẹ́ẹ̀ náà yẹ ní iná nàmá ní sọ́tọ̀ ọ̀họ́kọ̀ lòdì nàmá náà nù bẹ́ẹ̀ sí iye ìnìkàyè ayẹ́kà ẹlẹ́ẹ̀kì rúkú ẹ̀sẹ̀ ọmọhàn yára ẹ̀wọ̀n dá ọmọhàn lò ọmọhàn náà nà bẹ́ẹ̀ bẹ́wọ́n bẹ́wọ́ bá yọ bẹ́wọ́n náà kẹ́tẹ́ pọ́ọ́rọ́ pains joint pains are serving become hopeless níyàn bẹ́ ọkọ̀ ọlọ́tọ̀ ẹ̀yìn sọ́kùnkú fún mẹ́rin wọn ọ̀rọ̀ ètì tẹ́kẹ́mẹ̀ lọ́tún tó múrí yìí ẹkẹ́ náà polisi ya nwere kọrọ bụrụkwa ya ahụ a ama sọ mee ji ijọma bụ ebe ahụ ka afọ ọma ama ọ na iche ozugbo ozugbo anyị ya ka ọrụ pọpọ nwa mere ka anyị n'ụlọ ka anyị otu ba oṣù ìlú wọn sáà rẹ bá wọn rí ọ ẹ̀rì ju èyí tí mi sábẹ́ ọ̀dá rẹ ẹ̀wọ̀n ó wà pa ayé ìlàrí ẹ̀wọ̀n tí ó lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ lè rí slọ́tì tó mú nínú ó tẹ́lẹ̀ ọ̀rọ̀ kírúkọ̀ ẹ̀rọ ẹ̀mú pòòrò jòzí ilé pọ́sọ̀lẹ̀ ọ̀rẹ́ká akọ̀nyọ̀ orí egi ní èsì lòrì ẹni ọkùnkú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lọ sí iná lò lọ́tún tó wọlé nì ọkọ̀ ọ̀bẹ̀rẹ̀ mẹ́rọ ọ̀nyẹ ọ̀nà ẹlẹ́kọ̀ ọ̀nyẹ náà ẹni náà mẹ́rùkù àti bẹ́ẹ̀ ba ni sana sai nya dal bi man ba wa na kare vinilo na na ko are abu ka ba ba ni kenan ba ba ni ba ga bibiri abana wana ayo na na na ni aljanu na olo sini ma kare dana ho se ka sama abin mana emeghe ewa njem nọ na serebe dị nwe enwu dọka ọnụ anwụ enwu ga-ezu ibe pa anọ parịrị ọ nọpụrarịrị ọ ga-ezu ibe pa na anyị dị nwe enwu and that's how you look at ka aka ibe pa ụkọrọ shaitan ọ rị nanị dọmọrọ na ndị ọha ọ nịkarịrị ẹ̀mẹ́ pé láre yọ bọ́ọ̀gbẹ̀ náà ń kọ́nà ẹ̀ lẹ́nu ẹ̀rẹ́ mẹ́bí ní ìtú ẹ̀ ìjọ ìkọ̀ mú ní ìsì ìtú ẹ̀rọ náà wọ́n rẹ̀ lọ́wọ́ ètú orí tú ọmọ ilé wọ́n jẹ̀ náà nọ ọmọ àti pẹ̀lú mẹ́bí ní ìtú ẹ̀rọ bọ́ọ̀kẹ̀ lẹ́jẹ́ ọ̀dọ́ máa pé láre yọ ilé amarí júùdì inata amerika aya peza n'ọrịrị ọnụ lẹ́nu kẹhẹ́ wá jìnnà ẹ̀tẹ́ rẹ̀ húrẹ̀ ẹ̀hún dọ́kọ̀ náà rò jìnnà àgbóríkì wọ́pọ̀ náà tètè lórí nìmọ̀ nínú ìtú ọ̀nù ọkọ̀ dọka aja aja

ẹni sọ́rọ̀ àmì zẹ̀zẹ̀yìn sọ́rọ̀ pẹ̀tùn tó mú nínú ọmọdé káyọ̀ ndé fi yé omi ọmọdé mohan sọ́rọ̀ kọkọkọ nabawiya ọmọ tí pai iná bí ọmọ wọkọ mẹ́ ẹ̀mẹ́ mẹ́ orúwa ọ̀rọ̀ àdúgbò wọkọ kọrọ ọhún èyí ọmọ ọmọ lọ́wọ́ na karọwa ìsákọ̀ ma na ọ̀rọ̀ na wọ́kọ́mẹ̀ dájẹ̀ tó na mbẹ̀rẹ̀ bà káàrẹ̀ ìrẹ̀ na ọ̀nìtẹ̀ jùlọ ọmọ na oye lórí ilẹ̀ pẹ́tẹ́n lórí alkitab rẹ̀ kọ̀rán ọ̀rẹ́sùn náà tó mọ̀rí kàjẹ̀ náà wọ́n rẹ̀wọ̀n

daa siiri na nwọdọ nọ na daa daa ọhụ amari ni enyema na awọ merukwu atọ banye kọrọ hụọ wee rere hụọ ahịdọte wọ́n ẹ̀yẹ wọn lọ hùwọ́ ẹ̀mẹ́rẹ́ obi sá wọn àbọ̀ lè kà ẹ̀mẹ́fọ́ mi او وقتا اني من تمر صلى الله عليه وسلم او وقتا انا نعم يا رامي الاسلام دي الوقاية والعلاج من العين والسهر ونهيهما أولا من ينسره agoka ara iwe na ka to prevention is better than cure ino ni pa pere e ni mi yin so ran da ike na ri ro lo ni fi te so na de me di yena na da fa ni so me ino ni pa pere wono amira kala je te kai ọlùkí yọ̀ máa nìkẹ́ ọ̀dọ́ ayọ̀ ka ọ̀kà abẹ́ nkátá náà rẹ̀ abẹ́ wọn náà yọ̀dà àbúkọ náà rọ̀dà bá ọ̀kà ọ̀kà àlìjẹ náà kọ́ lónìí èyí ẹ̀rọ àbọ̀nà ọ̀bọ̀ ẹ̀wò. àsọ̀rọ̀ rẹ̀ kà ọ̀kà yìí ẹnkátá náà yọ̀rọ̀dà àwòkọ́ ọ̀sọ̀lọ́tò tó mọ̀rí mi àmọ́ ọmọ ọ̀lẹ́lẹ̀ ọ̀rọ̀ kwalìjẹ̀ náà ọ̀rọ̀ kwalìjẹ̀ náà lè skámẹ́ sí yẹ́ ìkàrẹ̀ الصيدلية الرحمانية والصيدلية القرآنية النبوية أنا إله ما أنت أمري إله ما القرآن إله ما مري أمي على شيء وأنا نعم أمي على ما جرى oní ọ̀rọ̀ ohun tí omori ìṣirò kọ̀kàáì àhàmẹ́ náà omori yẹn sí tó tú hì bẹ́sẹ̀ máa bá àǹfààní bẹ́sẹ̀ máa bá mẹ́hẹ̀ àǹfààní ọ̀rọ̀pọ̀ ìjẹ̀nú ọ̀rọ̀pọ̀ ìjẹ̀nú ẹ̀yẹmú èyí lè ọmọ

ẹ̀yìn àmáyọ̀ ìjọ tó mọ̀rí sallallahu alaihi wasallam bọ̀ọ̀rọ̀ yóò mẹ́hu náà ọmọ mẹ́hu náà ọmọ mẹ́hu náà hu náà bá ọ̀rọ̀ náà bá yọ mi bàárẹ̀ tí wọ́n wọ́n mọ̀rí sí yìí wọ́n mọ̀rí èsì yìí ó kí àmẹ́yàn àmẹ́sàn-mẹ́yàn àmẹ́sàn-mẹ́yàn ọmọ mẹ́hu náà ọmọ mẹ́hu náà ọmọdé àmọ́tẹ́ bẹ́ẹ̀ hàn mẹ́mẹ́ máa fún ìkàwé máa yà mí sí àwòkọ́ yàgbé ìrèwú ìrèwú sẹ́rẹ̀ wọn bí ma sí ìlàjì ní ìròyìn bí ní ẹ̀tùkọ́ ọba akátán kama àvọ́mẹ̀ ìjẹ́ ìkí irú ìyàjẹ́ ẹsẹ̀ rẹ̀ wọn wọ́n ẹ̀yẹ oúnjẹ rẹ̀ ìṣíṣù sí rẹ̀ wọn wọ́n ẹ̀yẹ ọsẹ máa hàn mẹ́rin rẹ̀ mọ̀ yìí ìṣíṣù sí rẹ̀ wọn wọ́n ẹ̀yẹ ọsẹ máa hàn nàìjíríà máa rẹ̀ ìṣíṣù rẹ̀ wọn tàbí rẹ̀ máa rẹ̀ ìrẹ̀ náà wọ́n ẹ̀yẹ ọsẹ máa hàn jùlọ ní dọ́kàtà wọn kẹmẹsẹ̀ pẹ̀tàn

فإن في السنة ليلة ينزل فيها وباء لا يمر بإناء ليس عليه غطاء أو سقاء ليس عليه وكاء إلا نزل فيه من ذلك الوباء رواه مسلم لا تتوب منك أنا بقى محمد صلى الله عليه وسلم إجازي يوم يوم سيره هو كاسي أسكو كدا أسيكو كتا dáka ìníkà ẹ̀yà ya sísẹ́ ẹ̀kú ọ yí ekú okú ẹ̀yọ́ ní ìyà anyị gbésọ́rọ̀ ìnánin gbésọ́rọ̀ ọ̀rọ̀ ìnánin kú okú lọ́fẹ̀ tó mú rí nì ẹ̀sọ́rọ̀ ọ̀rọ̀ ìnánin kú okú wọ́n rọrọ wọ́n ìkà ha àmọ́ ní rẹ́gbẹ̀ kama bí ẹwẹ́ òhù bí ọwọ́ bí àti sọ́nà ẹ̀tẹ́ àmì ìrọmọ ààrẹ inú mi sọ́fà bàtàrà ní làrùbá gàmà lọ́kì tó mú ríru bí ma kùwá akọ na jẹ́ ma ikẹ̀ àdíṣẹ́ tó mú rí ọ̀nà nínú ìrúdá bí ma sọ̀rọ̀ akọ bí ọmọ ha hì àmọ́ ìmá kàmí ìrọ̀lọ́ tó mú kàánù ahụrụ larụba na n'anọ enyo yọtọ anara muhammad sallallahu ọmọ ntị ya ike nye ya asịsa ekwe wa akwụsịka iṣẹ́ ní ha na sí ìgbé ya asịsa ekwe ya anyị emeraghị anyị rahụ emeraghị

wata ni sasa ni maya on to mori ki ina rai o ka ke ni safar ya o ne ka ke ku larbabe am yara ya hedi ra hono we gege ni na ne ba se yi ka abula o ku ku ne mpe ni isa man an ya ni shi won ni masema iri ne ngure man masema e ji ara na ni ra ro kasisa ku tete onye omeghị ka ya wee sekwenye tete ọnọdụ mmasị a yenye n'ohu agha ịghọta ọka ya ma ha tete gị ọ dị dị na esorịọrị ka waabanye nwaanyị na anyị stọbọn jam anyị ẹ̀nà àtìgbèrí òòrùn rẹ̀ èyí microscope amányẹ́ ọwọ́ kẹnyẹ òòrùn wọ́n yẹ náà hàn ọ̀nà ọ̀rọ̀ ní particular ọ̀rọ̀ ní fásitì ní máa yìí èyí lọ́wọ́ wákà àmì ẹ̀yẹ́ ọmọ náà wà sẹ́ rẹ̀ sàn ẹ̀yẹ́ mi ìgbè lọ́tí pàdà òsìlẹ̀ náà kí islam islam tó mórí nìmi yóò lọ́nà mi ní àtẹ̀bá doctors ní tẹ́lẹ̀ apá àkàkàrẹ ohun tó mórí ọmọ ní pàpàpà amásí kọ́ ìdà títẹ́ amásí òzò títẹ́ ní èyí aláwòkòrò ní sí rẹ̀ mú wọ́n ní kàfọ́kọ̀ọ́kọ̀ wàhálà fọ́kọ̀ọ́kọ̀ irú wọn lọ́n tó mọ̀ yí se kẹrẹ̀ ẹran ẹ̀rẹ́ yìí microscope ìjọna aláyẹ̀wọ̀ èsì ìrọ̀ ìkùkù mírí ìrí and sẹ́lẹ̀ náà rẹ̀ ẹ̀rọ yí ọmọ ẹ̀rọ scientist ni ẹka rí wá sí microscope ọkùnmá ni púpọ̀ tí rí ẹ̀ ahẹ̀ lúsí rí atmosphere òwò sí lórí àyẹ́kọ́ náà fún náà

ina biyo maka na waji na ta me kasaro asaro asaro ya kai ke inye lo zira so hama ma ne ala ma mo ni eri ra han o le mehi nan yere yere e ko ko ya je no ya kan anaba anaba muhammad sallallahu alaihi wasallam o ma ni re si o so no je la roba ga na ni o ntomo wa ko ba ni hadisi ntomo ri ntomo ri ke la làádúró wọ́lá sọ́fọ̀ ìjọ kí ní wọ́n máa yí sọ́fọ̀ rẹ̀ ẹ́kìlàrbọ́ náà yá bẹ́ẹ̀kìlàrbọ́ àbẹ́rẹ̀ ọmọdé náà rẹ̀ sí èyí pẹ́ẹ̀rẹ̀ kẹ́lẹ̀ tó mìírí ìkà náà rẹ̀ káyásẹ́ ká ìwé ìràwọ́ náà and na m nọ ere uli uli ihe ihe ere ewetem dị ere mmadụ wee kwụ ime ihu kokrochi arịrị nwe eze aza yi wee ụra ụra ya emeghị n'ike itinye emeghị n'ike emeghị ee n'ike ahịhịa ọ ọ na-ewe ka ahịhịa ahịhịa ahịhịa ọ ayi onye bulu da ta da na gonka o ya ha da ti o yoni fere o yoni babru o ya go ya ha da ti o mere he o ya kuma ni wani kici ada wa nya tete onye mo ayi fere fa ba we ya na na eze oyi yi o ji si yi ni bana ba muhammad sallallahu alaihi wasallam ina hadisi al-bukhari al-imam al-bukhari àti imam muslim ààrẹ inú jábìrì ọ̀rẹ́ ìdọ́rẹ́rẹ́ ọkà ìgbà kánà jùn hàn lẹ́yìn aw amsaytum on tó mori kira hàn ọmọ nílẹ̀ àwọn ìmọ̀ ni wọ́n tẹ́kẹ́ ní fakúfù ṣìdíyànákùn on tó mori kàṣẹ́ kó lẹ́ ka izi iyá o àṣẹ kó wúrọ̀ wa àṣẹ lẹ́ kẹ́kọ́ wọ́n hẹ́zẹ́zẹ́ àṣẹ lẹ́ kọ́ kú jírí hu hu lè hi zawaji ni ni tí

wọ́n rẹ̀ kè jòzó péjú è inú mọ́ndẹ̀ máa zẹ̀kú ìkọ̀rọ̀ jòzí okọ́rí jọba ó kì í ọ̀hún nìkẹ́lẹ̀ ẹ̀yìn bẹ̀rẹ̀ ẹ̀dọ́gbẹ̀dẹ̀ ìrẹ́ àgbẹ̀rẹ̀ ìdó ìrẹ́ àfẹ́ dúró ìmọ̀ mẹ́ chukukọ ọmọ ìrẹ́ ọ̀nà

فإن الشيطان لا يفتح بابا مغلقا أبو كثيرا ما نكتا أين يمينه بس بسم الله جاء أنا كتا هنا بني أنا كتا هنا بني وأوقوا كربكم أنتم ريكا أكوكاو مني بيركا واشوي مني واذكر اسم الله بيركا بسم الله مني ilé ìṣòro ló wà sí wọ́n kàn mírò àníyàtàkùn bí wọ́n sẹ́kù ẹ̀yà olùmí wọ́n sẹ́kù bísmìlá wọ́n lọ àǹtàrídù àlẹ́yà ìfẹ́ yìí ọjọ́ mọ̀ríkà ẹ̀yà ọ̀nà náà rẹ̀ ẹ̀yà kú

ọkụkụ ọnụnụ kụkụrụ ahụ na fizikal ẹnisa ọsọdụ kụkụrụ spiritual protection ama ya kwụsọnọ agụka ya kọrọ shọve ili imepụzụ ẹnisa na mụzi jọbọ ọkụ aban ife yi njọba njọba ka aka ha wọ ihe ikwa ama otu omori ka yi wee mere izekwa wee fọjọ amadu aka ka bismillah bismillah ya mụrụ abụọ ọrụ abalị isere ya lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n nínú ẹ̀sẹ́ ni bí àmì ìjẹ́sùn ilmi fi àhàdìfin rasul sallallahu alaihi wasallam ìtàmátàpá ọ̀rọ̀ yìí ni inú hadisun tó mori sallallahu alaihi wasallam ọmọ fi mẹ́yà fàárí lọ́fẹ́ gbọ́yà fẹ́rẹ̀ mọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lórí rọ́sùn olèlè nínà liquid ọ̀nyára enyonyára iná hàn ní islam enyomá ní àkà ọ̀nyára kẹ́ni erure irẹ́fà àbẹ́tẹ́ enyomí ní eré ọ̀sá anáhìn zamzam enyi zamzam ẹtí maka kẹ́ni erure ẹni akwa

لما شرب له صلى الله عليه وسلم otomori kenyi zamzam ifo lóòrò àbúwánà kánà ọjọ́ ẹ̀rù wèé yóò kò mórí àṣí láfíà dé láfíà náà bá wèé yóò kò mórí òṣèlú ọmọ lóòrí ibi bá ọ̀ mímá wèé yóò tẹ́sù kò mórí ònúwò ní ilékù ìdẹ̀nekù dò mórí

bọ́lá ní wọ́n pẹ̀tẹ́ ní àdúsọ ní alimam muslim dọ́rẹ́ni kọ́ntí ọmọ sọ̀lọ̀sọ́lọ́m ọ̀ka ayọ́ abúdọ́rẹ̀ gifari rọ́gbọ̀lọ́hánu ọ̀bọ̀nlẹ́ mọ́nà ọmọbọ̀dọ́rẹ̀ gifari ọmọ yà típí kàábà bọ́yà típí kàábà ọkùnrin bẹ̀ẹ̀bá tó lè rà wọ́nyára ẹni sọ ọ̀rẹ̀ náà ọ̀rẹ̀ abisa ne sɔɔlɔ ni o bi yi zamzam ba kaa ke forty days ɔkɔ ɛbɛɛba eyi zamzam o de ihu ɔta isa ne sɔɔlɔ ni wɔn ɔkɔ ɛbɛɛba ɔtɔ yɛ ho konyɔrɔ bɔntɔmori dɔlɔ akaaya bɔvɛrɛ ni kaye ɛnnaha tɔ amɔtɔmin bɔntɔmori ɔkaye awo yɛ yi zamzam zamzam ɔmɔ tɔ amɔtɔmin. ìṣòro ẹ̀mì ọ̀fẹ́ ní oṣù kọ̀nà sí mi ṣọ́ọ̀rì orí ìwú ọtí ọjọ́rù kan ọdí sórí ọ̀ inú ìwé ọ̀sá olùgbọ̀sá ọmọkọrọ hajj ọmọdéskẹ́rẹ́ kàádà ọmọdéskẹ́rẹ́ kàádà náà ní sáàrì náà kan sọ́fà ní mọ́rọ̀ ẹ̀rọ ẹ̀ṣẹ́ bá ọ̀fọ́kápá láàrin ọ̀pọ̀ náà gbogbo rẹ̀ ní ọmọ náà ti ti ẹwẹ́ lẹ́yìn ìgbọ́n náà fọ́ ọ̀nà bẹ́ẹ̀ àti kẹ́ẹ̀kẹ́ wọ́n yẹn náà mẹ̀mẹ́ náà mẹ̀kọ́ náà wọ́n wọ́n lónìí mi lọ́nà ní ìyẹ na ìyẹ ẹ̀mẹ́ ọkọ̀tọ̀ náà rẹ̀ lọ́mọ bá lọ́gbẹ́ yìí ẹ̀yà rọ̀ ní ìyẹ ọkọ̀tọ̀ náà rẹ̀ lọ́mọ bá lọ́wọ́ àmọ́kọ́ ẹ̀rọ náà lọ́tọ̀ tó wọ́n nínú rẹ̀. wọ́n fi wọ́n ká ká ẹ̀ yìí èyí yẹn lọ́kì ní tẹ́mọ̀ nínú bẹ́ẹ̀ àti mú pẹ́ mọ̀ pẹ́ nìní àmọ́ yà sí ètò pẹ́ nìyàwó kẹ́nẹ̀ rẹ̀ iná àbí àdìrẹ́ ìrìn yí amásẹ́ mọ́kù bẹ́ẹ̀ mọ̀ pẹ́ náà yusuf alhaji ahmed أما كان إن تكن ana kwanika ye ani onye na anaghị madrid ve larbawa madrid n'ọnụ ha ahụ leila leila onye na anya na efe na na ya kansa ya kansa sun yi ka sami da ai ka sami diya ne ai ra ha uko diya ne eh ko kanci ai ki eh kan nan aka ni cancer of lung ani cancer of kidney cancer

báyìí ilẹ̀ kú tẹ́ máa ṣe ìzọ̀ báyìí kọ́ ní mọ́sílẹ́ṣẹ́ ń pèrè kùrọ̀ àmọ́kẹ́kà ẹ̀bùwà ilẹ̀ násìlẹ̀ ilẹ̀ inú sọ́mbí àmọ́ ihu lọ́tí ohun tó mórí ilẹ̀ báyà jẹrẹ rẹ̀ ìjọ mórí ìyàlẹ̀ báyà yóò mórí ìyàn tó sí rẹ̀ ilẹ̀ tó sọ́bí bá ọkà yóò mórí ìyàn náà yìí yẹn náà ní báyà sí ìmẹ̀dúró nǹkan omi orí sípò mọ́nà ní òpin bó wọ̀rí ìmẹ́ẹ̀lì báyà kù ní ọ ọ̀rọ̀ ní lẹ́bí ọ̀nà ọ̀yìn ní náà pé àjọ ìnáwó kẹ̀ náà tí

pẹ́pẹ́ tẹ́lẹ̀ ti parí ó ti parí ìzáàmù stéètì ilé ọ̀nà ní orí dọ́tọ̀ ilé ọ̀nà ẹ̀rọ àtẹ̀dáàtì yìí tì pé kí lọ́nà ọ̀nà náà ti lọ dọ́tọ̀ lóore lóore lórí lè tù wọn ebe tẹ́lẹ̀ máa rìn dára àwọn ọmọ ewu lóru dára àmì tẹ́sítì ọ̀rẹ́ tẹ́sítì ọ̀rẹ́ ìfòkùtù lórí tìyàn mẹ́rin lórí tìyàn mẹ́rin bó ha nìyẹn tó dúró rẹ tẹ ọkùnrin dọ́mọ ẹni doctors ni bí bí yẹ ní ìṣẹ́ nǹka sáàpù àwọn ẹgbẹ́ ọ̀rí nà nà lọ́tọ̀ tó mọ̀rí ni ọkùnrin dọ́kọ̀ ọ̀rọ̀ nǹka yẹ ẹni àkókúrú àpẹẹrẹ kánsà iná wọn sam sam kúkú wọ́n yìí kó yín

ina da a kera sun yi zanzan a sun mo a hannu kwani ne amma ya sama wani yau kai hadisun to muri yana ma ke yi zanzan su da ya huwa ya ajiye ya yi ne a ni shartufa a ni do a ni sai a ni do idan na ni kai wani yau da wuce ta kwanci muri ẹ̀ẹ̀ka ajẹ́ ìrẹ́ka wọ́n tó mọ̀ nínú àgùkọ mú ní وإذا سألك عبادي أمني فإني قريب أجيب دعوة الداع إذا دار فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وإذا سألك عبادي أمني ẹ̀wọ́n tó mọ̀rí lórí ọmọ ìmọ̀ ọ̀sẹ̀ nípa ọmọ omori yìí fẹ́ ìmì omori kọ̀ọ̀nù ọ̀nù ah, omori ọ̀kà tó wọ́n tó mọ̀rí káyọ̀ kọ̀ọ̀nù àgbọ̀ ọ̀fẹ́yẹ mẹ́rọ kàwá àyàn bẹ̀ náà kàkà ọ iná kàkà amáwọ̀rọ̀ omori yìí ẹni bó mọ̀rí dọ́kà fẹ́ ìmì ọ̀nà omori yìí ọ̀bọ̀ orí ní kàhánà ọ yìí káyọ̀ ká ọlọ́dì mẹ́hùn ṣe ní pé mẹ́gbòrí yìí kí lè mẹ́ ya fẹ́ ìmì ọmọdé ọ̀kàkà káyà kẹ̀mí wọ́n mọ̀ nínú káàmọ́ káà nàárẹ̀ ká ẹ̀ mẹ́ mẹ́rí yìí ọ̀rí ìgbọ̀n ọmọ ọgbọ̀n ọtọ ọmọ ọgbọ̀n ọrọ̀ ojú ìmúdá ọkọ̀ báyìí ìgbàgbà àmì ó ní ọmọ náà ahẹ́ ni dókè olùgbọ̀n ó ní ikú ọyọ inú jẹ náà ahẹ́ àmọ́ fọmọsọjì ibu lì wọlé mi ní obi ẹ̀mẹ̀rẹ̀ tó lọ́ọ́ mọ́rí wọ̀nyí ní sọ́nà mọ́rí wọ̀nyí náà náà bẹ́ẹ̀ ni ìrònú omori ẹ̀bá ìrònú omori iná ìdọ́yẹ omori ọ̀dọ̀kọ̀ abẹ́rẹ́ ntọ́ omori àti ìdìrí olú ntọ́ omori ká àti ìjọ ìrẹ́ka làlàhùn yàrṣùdùn omi ìsáàbọ̀ òzò yíyẹ náà bẹ́ẹ̀ nù mí mo yẹ ọ̀nàbọ̀ òzò yíyẹ ọ̀nà báyìí mo yẹ ọ̀nàbọ̀ òzò yíyẹ ọ̀nà báyìí mo kàn sí mo nà ń ká ìkà yìí ọ̀rọ̀ yẹ kí mẹ́ta náà ọ̀jẹ̀rẹ̀ kọ́ọ̀nù tàbí ọlọ́rọ̀ ọtí ní ìzọ̀ ọ̀nà àmàdídọ̀ ọ̀dù ọ̀rọ̀ ọ̀jẹ̀rẹ̀ kọ́ọ̀nù ọmọ nìyí ọ̀rọ̀ ọ̀jẹ̀rẹ̀ kọ́ọ̀nù kàwé yàgbọ́n wọn dá owó ọmọdé náà bẹ̀rẹ̀ tó mọ̀rí máa kàánù ọ̀rọ̀ ọ̀jẹ̀rẹ̀ kọ́ọ̀nù kàwé ẹni náà yà mọ̀rí tó mọ̀rí kàánù kí sí ìlú ìwé káyé ìrèyìnrèyí olóòmórí ìzì ìjọba àmì omórí ọmọlẹ dọ́kítà báyìí bẹ́ẹ̀ dọkịta bọ́ọ̀rẹ́ yá mi ẹ̀yẹ yẹ sẹ́yìn owó ọ̀hánà ìtẹ́tẹ́ sẹ́yìn owó ọ̀hánà ìtẹ́rí yẹ sẹ́yìn ọmọ nkẹtẹ́ torí sẹ́yìn ọmọ nkẹtẹ́ yìí torí yẹ ọmọ mi tọ́bí ìgbà báyìí. owó mọ̀ ọ̀nà ọ̀nà tó lọ́wọ́ ọ̀nà hajj. báyìí inú fọ́nà pàrízọ̀ iná bí ọmọ mẹ́rízọ̀ báwọn ọ̀rí rẹ̀ hẹ̀mí inú ní eme ilé ìsìká àfẹ́lẹ̀ o ìrànlẹ̀ sí pẹ̀lẹ̀ wú inú ní ilé bí o bàírọ̀ ó yí rere mẹ́lá sórí ka bí omi o mẹ́bí ẹ̀yọ́ náà ìrànlẹ̀ yóò ta ọ̀rọ̀ náà ọgbọ́nà wọ́n yẹ àbí ìfẹ́lẹ́ pààrọ̀ àbí ń kápá náà ní àwọn ọmọ ọkọ wàhálà tún bẹ́ẹ̀ mẹ́rin náà sí orílẹ̀ èdè lórí ìwẹ́rẹ̀ ẹ̀rọ orí òmò orí kọ̀ lọ́bàrà ó sì ọmọ máa náà wọ́n ní náà kú ìdẹ̀lẹ̀kù ó lè ní orí mi sí yìí kẹ́ ma ni yẹ́fẹ̀ kọfẹ́ rẹ̀ ti tẹ́ lọ́tún tó mú nínú bí mẹ́ kama jùzọ́ ní káyíkáyí wàláhì tàláhì ẹ̀yẹ bí ọmọ wà sí rẹ̀ ìzẹ̀ ìzàmẹ́ iná káyízọ̀ iná káàbà ìzọ̀ àbí dọ́sí rẹ̀ ìzẹ̀ ìhúhú lọ́mdà mọ́mọ́ dọ́mọ̀ bí ó tẹ́ ẹ̀bí ọmọ dọ́mọ̀ ẹ̀tẹ́ ẹ̀yẹ bí ọmọ àkáyé islam ọdọ́ ìwé yìí kọ́wọ́ ọmọ bíyà ẹ̀mẹ́ ẹ̀dọ̀ wàláhì tàláhì ẹ̀yẹ

matuntun mari ne abikin yadda yana da musulunta a ba inu mu wa ramadan a ba ko ki mu ramadan a ko ne wa ne wa ba ya ta duwe ta ne ba du ku kusure ma eh wa ya ko haji isa isa si ka wa ma ba ma ne isa si ka wa ma ba ne wa ni ko hajja ne wàhálà ìhun ìhajì yẹ ọtí pọnpọ náà hajj ayọ eré kutuwo kọ lọtọ tó mo rí nìyí. ọmọ mi yẹn ní tuta anyị bẹẹ bẹẹ hajj na náà káyọ̀ káyọ̀ wọ ẹ bá bọ́ọ̀lù hajj ọ̀nà ẹ lẹ́nu ní hajj hajj hajj. hajj. ìwé ń sọ̀rọ̀ ọkùnrin náà ní ìyàn ọmọ èyí hajj kàábọ̀ ọ̀rọ̀ akẹ́tà àmì ìwúrẹ́ bí ọ̀mí bàbá náà ní ìyàn ọmọ náà wọ́n yà rẹ̀ pẹ̀lú àwọn oúnjẹ pẹ̀tí ń sọ̀rọ̀ iná hàwọ̀ ọmọ wọn ọmọ òmìnira ilé ka lẹ́kìn tó mọ̀rí nìyẹn lórí kan náà tọ́gbọ̀wọ́ àmàrọ́gbọ̀ ìdìbìbì iná sọ̀nì àwọ́bọ̀ onídìbìbì lọ́nà ojú iná sọ̀nì báwọn oníkàá bá báwọn tó lọ pẹ̀rẹ̀ ọ̀nà yọ̀rọ̀ ní islam wọ́n ní dìbìbì ọmọ ìrìn ní hajj al-aswad ọmọ ìrìn ti kọ́ lókù lónìí àárọ̀ la ilaha illallah àbẹ̀bẹ̀ yẹn hama àwọn ọgbẹ́ bá ẹ̀bẹ̀ yẹn náà bẹ́ẹ̀ bá abẹ́ òtúrọ̀ ẹ̀bẹ̀ yìí bá ẹ̀kùn náà rú àbíkẹ́lẹ̀ òkè ẹlẹ́gbẹ́ ìlú kú ẹ ọ̀bẹ́ náà yẹ ohun ìtì náà ẹ

kókàtà allahu akbar duwe ni mebu wallahi tallahi asu chama nuba tazuro vama vavole ke wadi ya maade hile masaru ude mekwere ada kan tabia mama baba nani na tonto muri dede kan ma ne nyesu kanen bi ga ni nyamara ne ha hama ama hama ama mamne ya kaya wenye ya na mitawabu kaya asana torwa ama agata ba dole tuka aitu wana na nyawo sado oroko na gana odo doje owa katan wa hedo oroko e, e, e, na na a na ìjọ ìgbẹ̀mí lè kọ́ kọ́ lọ ṣe wọ́n ṣe ẹwọ́n ẹwọ́n ṣe ṣe wà náà sinapẹ̀ tó mọ̀ rí mi ká ọ̀bẹ àìtí wọn náà gbọ́n náà hó máa bẹ àmìjọ ní bọ̀ ayọ̀ bí kàṣẹ́ bá ẹ̀mí ìtàdúrà tẹ̀tẹ̀ bá ìjẹ́ ẹ̀tẹ̀ orí ayẹ́kù ní wáyá ọ̀ ẹ̀kọ́ ọmọ àná bá ọ̀fọ̀wà ọmọ kẹ́nì àbúrẹ̀bẹ̀ lọ́kì tó lè mú ẹni ilé ń dàmọ̀ ya ẹ̀hẹ́ ìjẹ́yí nàìjíríà ẹ̀rẹ́ bí ipò ìjẹ́yí nàìjíríà máa rẹ̀ kẹ́ ẹ̀ṣẹ́ ní rámdà rámdà Tôi không cái rồi Với Nigeria eh eh Lakin to wari Wallahi tallahi amma kan ne zai zan nuna yi zamzam gura bujan on me ko bi ni zamzam ne zakare haji be ana ana ene si 4 5 each on 10 liter then me here eh 9000 wona 20 liters láti ọ̀tọ́ mú rí ní bí mélòó dábà mélòó inú káyà rẹ̀yìn afẹ́rẹ́ kí ni ó kọ́ pa Alẹ́yìn kan náà yẹ kùtẹ̀ wá, ẹ̀rọ náà ta, ẹ̀rọ náà wọ́n wọ́n wọ́n ní ọ̀rẹ́ nǹkan nínú ọ̀nà àbá ọjọ́ tó ń kéye rí nìyẹn. ọmọ àní ìkàwé ń yọ ọ ìgbàlá aláwọ̀ká ọ̀ yọ ọ ẹ̀wọ́ ẹ̀wọ́ ní ọ̀rẹ́ yẹn kẹta ẹ̀wọ́ máa lọ sí mi pẹ̀lú ọmọ mi yẹn rà wọ́n wọ́n sí mi pẹ̀lú orúkọ àpọ̀ wọ́n kẹ́ ẹ̀hún jẹ́ yí di ọ̀nà yóò kẹ́ ẹ̀hún. àmọ́ ọ̀dùn ẹ̀rọ ẹ̀ ẹ̀rọ. salamu alaikum ọtụrụ n'ihe ihuse onye agụba ahịrịba ịdọba aka karịa esika shiọra na ikiri ọrịa na hụrụ n'ụwa adagwu a na-enye nwụ mmadụ atọ kwuo

masalacin temori ne wee hwe kene dehe wana kiruku ya ton wee hwe jodore ise pesa inuwa morin sahaba ne ile same tiwa na kene ne ka ye hwe allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan wasi'a wa shifaa'an min kulli da'in wa saqam برحمتك يا ارحم الراحمين

torí ní ẹ̀kọ́ ká máa ọmọ ìpín ọkọ̀ ẹ̀yìn dín ní èrú dọ́rọ̀ mi ìwé à mẹ́rẹ́ ẹ̀wọ́ ọ̀ká tọ́dú mi bíbọ̀ ẹ̀mí ọmọ ẹni èwú máa ràkà mẹ́rẹ́ èwú mọ́ orígun zamzam ẹnẹ́rìn mẹ́rẹ́ ẹ̀yà ká slọ́tù tó mọ́ ni nkata. Ara ahi zamzam yaba ma anya nkata ndame ya amag awari yije nyikene arezumiro kuyato uh, baba zirike enyi zamzam memba be aula memba be aula onohu eh ame nyikene enyi ne ze enyi olo ana ina ura hu ene zola are nyomiro kuyato ama mero kuyato ọrụ yakubiza na wee bata kwenye so kapọ agburuku ama ba mmetụ awọ wenye nka ehu na ahụ ọrụ ka ọ aka ahụ ere ka wa site ọrụ ya ka oze ime ọrụ onye basị ya anyanwụ dị n'ihe báwo na ilé bàṣẹ́ làkàwá nyẹ́wó na

daayina dhow way jirayaan marka dumarin mayaadu mare duhiyaadag amma ana hazo ya kafa ya wanne wani wanda ka wannan yin yoma do yake ni kanga ona yin ama meni any seal iri niri ne woni me ke seal or this is seal ana ma kairo ona me de kon me ke rishin duha ke rishin duha ni e, je ana e, na ana ka kori saudi limi ŋɔŋɔɔyɔ de yɛrɛ sii lan ɔmɔ sima yi nata dimi dimi yɛ bɛ kaa hu yɛ dimi yɛ kaa yɛ silam lan ye silatun tó mori ni ama o kata yi ɛ e, ama ye wa ka ni si ɔba nyana na bi tɔn mi ta bɔ ɛdiya kɛ nyita nfa ma wɔrɔ tɔn mi nyana bɔ bɔn wɔn kaaro wɔn ní jẹ́rìí kan tó máa ń sọ̀rọ̀ wọn kí ìyàgbọ́ tó ń rìn yẹn náà bọ́n ìtàn níta bá wàá wọn máa

èyí ló ń lọ àmọ́ ọ̀rọ̀ tẹ̀lé kú ní yẹn náà wọ wọ́n náà wọ́n ṣe é ó bẹ̀rẹ̀ ní kẹ́yẹ òkú òmòrí wọn náà ní àbí ògòrí akéyìn náà dé yìí ní o àbí mẹ́rin akéyìn náà dé yìí o rẹ̀ ohun tó òmòrí màá ní ilé ọ̀sìn ní yẹn o ọ̀kẹ́kẹ́ ẹ̀rọ kó òmòrí ọ̀rọ̀ ọ̀dọ́kẹ́ mi yìí.

anan to masallasallam anan da fiye yi sun yi zamzam sami rasulafiyar to muri ne na hu ne yi zamzam di ma ni ne a tamp mẹ́rin kanyẹ ní ọmọ mẹ́ẹ́ iná ní ọmọ rẹ̀ ọyọ́ wútu dáàtí ní sọ̀rẹ̀ dáàtí káyọ̀ ọmọ mẹ́mẹ́ ọmọ mẹ́mẹ́ ideka omori oyo katadu na itu okwera eta na duwe lolu ako ni medo omori do ko bere yo en katama ya odo kana ko ni mangwe tom ini debina dem mangona anyofa zaitun yon habat sauda yon alqust alhindi yon e. ya karata wa omori osinan anyata wonon to muri ke al kezulo alqostu lihindi ahyan amma yi mata wana ya re eh eh wata wana nyete da tawni na wona mata bon to muri bo ya rahan awata wa awata wa to wa kene nyolo on to muri wana an kakal ke de aw ya na sifatul eh, anisbatan ila hind al al hindi ara ya al ay al bahari ọtọwine sọwọdọ yìí ọtọwine ọrịka ịnị ya ịyọ nọ ẹna e kpọtọrọ n'azẹ ozine nye ya azị dayọ alkostul bahari bẹẹ ya nweta bẹẹ tọrọ ọhụ sẹmẹ dayọ alkostul albahari ọbọ nọ ọrẹ mi lè yúlò ọntọmọrí mi n'esi yẹ lọtọ ọntọmọrí mi dimi horo wọn ni atam debino ini hadith na be wulwon to musalla sallam don to mori be refa na kare o se ne o se o de hula bose aisha radiyallahu anha don to mori akaya ni ka ya aisha tu ma huwa aisha baitun la tamra fihi jiya'un ahlu on to mori ka iri ne ne anyi dali na ina abin yi ne yana anan waye eh? sallallahu عليه وسلم صحيح مسلم الإمام مسلم هذا ekɔlɔ yɛ ɔna adi sɛ ɔdɔn tó mo ní ɔkɔ ká ekɔlɔ ayi bisɛ ní hɛnɛ náà àmọ́ tó mo ní ɔkɔ yɛ bẹ́ẹ̀ tó lọ tọ́mọ fi jìyà ọ́n ahàlò òkìrì yẹn náà ẹni débi náà yẹn náà ẹ ẹnẹ́nẹ́hìn ní ìwọ̀n ọ̀nà wọ̀nyẹ́ rẹ̀ ọ̀nà àkọ́wá dọ́ntọ́ mọ̀ sọ̀lọ́mọ̀ lọ́sọ́lọ́mọ̀. don ma dan don kai kai ya ya ba ya biya na renu ya si debi na zare ini hadisi na wale akwai wa sallallahu o na ren kana yuftiru ala ala rutubati on to wa sallallahu o si debi na ho debi na ya yo o ti na ren qabla an ba wani ko kusan maghrib fa takun rutubatun o debi na ana e yo فتمرات دو سيدي بنا نسو دي كونوس نرين فإن لم تكن تمرات أولي يريد بنا نعو حسا حسوات من معي دي كيني أسي صلى الله عليه وسلم رواه الإمام أحمد وأبو داود والترمذي حديث حسن عظيم حديث من لا في عظيم أما بقى محمد صلى الله عليه وسلم برا كان كي خير تمراتكم البرنج يذهب الداء ولا داء فيه

doro nini uma adorere nenne sodo to mori kakai iribe na enyi teji na ina emme ne hini hono ono wele kame iwerem min fawaid tamri as-sahiyya ina nfano ni teji na nyi ye lafi ya chenku الاعتماد عليه يؤدي للنهافه لانه فقير بالمواد الدهنيه. ده هو سيدنا نشارك كان ده كان كان ọbụ mee ka ọrụ ọkwọrọ agụsịrị agụbikọ onye fat tem sanya ọhụ fat inebira ọnyụ hịhị ọ eresi ọrụ hị ọdị dọdụ ezi ya lọrọ nke ọrụ na-agbanye dị ezi daarị ahụ n'ọkọ nọ ọnọ here O na mmezi ọrịa na ọha here nọ teri dịkọkwa ha n'ọdụ nwanyị oyi anyị na wee eme ọrụ na iduba ọrụ na nkata ọzọ atụghị nne أكي يعتبر علاجا لفقر الدم لثوائه على نسبة عالية من الحديد ويعطي مناعة ضد مرض السرطان لثوائه على المغنيسيوم سلاتي انتو مريني أكي دادي نوي أولا هي أنيا نوجوزو دا غير دادي نون أنيا نوانا وري مهبا وديان أنيا دا كاكورو هي shortage of blood دا هولي دادي نوي أتري إني دادي نوي ọnyẹ na ọlọ ọrẹ máa rúbi àná ọkẹsọrọ ọkọọgbọn kọ kọńté ní ayọ ebi ba ẹbẹ ni scientist ayi ẹ ọkọọgbọn kọ kọńté ní ayọ àyíká ayọ ayọ nọ nọ ọwọ mẹkẹ o ní àbí capsule sọ ní èrè multivitamin náà ní èrè bàkẹ́ lu èrè káyọ̀ náà bẹ́ẹ̀ o dominate am yóò ní kàkà yẹ anyamọ̀ ọjà. دبل الله او كنت ني فم من تتره او كان يوتي منا اتنت زمر ده سرطان اوري مكا اصبا نوني او كما هي كانسر وازا ريت دينو او كما هي كانسر دو دو هيراو سما لستوائه على المغنيسيوم ابو كوري كنت ني سما المغنيسيوم اسمك يتو مريم الله عليه وسلم ولا يونني يعتبر مقوي للإذان والأسنان والجنس الاحتوائي على معدن الفوسفور والكالسيوم وكان يدبينو أو آه، سكتا يتقوى أظهر غير بانا كتقوى يكتا أتي أني أني أني أني مام أني أني ستفاري بانا كورين يكتا والجنس بانا مكاي وهذا داره وين وهذا يرسيه لكن تو وريندي يا صلاة الإمامين ثانيا لاحتوائه على معدن الفوسفور والكالسيوم أقصدك جدنا أو كونتيني آه، فوسفور إيه الله باي ما يعني. أوري أوري كالسيوم أو كونتيني آه، فوسفور أوري كالسيوم يقوي البشر ويحفظ رطوبة العين لقوية على فيتامين بي إيه، وهو يكافئ مرض آه، مرض الغشاء الليلي ọ̀sọ́tí ọ̀tọ́ mọ̀rí nìrì ọ̀tọ́ mọ̀rí jẹ́dínú ọmọ kí ìgòrí oyíyẹ̀tọ́ ní ìgòrí ẹ̀yẹ̀tẹ̀ ọ̀nyọ́kọta húlọ́wọ̀ sọ́lẹ̀ wọ̀nyẹ́ fọ̀rọ̀ tó bàtà láyìn lórí ẹ̀sẹ̀ rọ̀ liquid ẹ̀nẹ́hìnẹ́ yìí ẹ̀mí àbí ọ̀sẹ̀ liquid ẹ̀nẹ́hìnẹ́ ẹ̀yìnẹ́ ẹ̀yìnẹ́ yìí lọ́sẹ̀ rẹ̀ sọ́wọ́n mi káyẹ ọkì jẹ́dínú ọkọ̀ntẹ́ ní vitamin b a vitamin b b1 vitamin b1 lóòrè ẹ̀dọ̀ òkú ọ̀ ọ̀ka ní ni ètò ọmọ ìṣòro lóògbé ìdẹ́kókó náírà náírà níbi rẹ̀ ní èrè tó ń lọ rẹ̀ ọ̀dọ́ yóò dá ọ̀dọ́ tó fi dídé bí na bá yíyan ń pọnà wà náà kò kàrà kò ní ìrọ̀zọ́ náà yòókù làwọn sábà sàmáyé fọwọ́ mo fi dùn lè ṣe yóò débi náírà ìnẹ̀ka ẹ̀ ọ̀nínú ká ọ̀tọ̀ ní àfẹ́ rẹ̀ ọ̀yọ́ kàtà ọkọ̀ ọkìdébì nà obi zụzọ ya ọzọ n'aba àdàbịra ọnụ dabịra agwụwọ ewere ya nọ ihe ọyị saụt bọd ije ya ọ bụ na ọkìdébì uye onye mụhadi ole asọ ọkọ meki ozi menwụ ọbọ na elafia ee ọbọ na elafia agwụsọrọ lita ọya na vitamin vitamin vitamin eh, d eh, vitamin a agogo ko tẹ́lẹ̀ vitamin a ọ̀rì vitamin b vitamin vitamin ẹ̀mẹ́ máa nìkọ́ bẹ́ẹ̀ yẹ ọ̀dínẹ̀wò òkàtà ọkọ̀ ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ọkọ̀ èrí dẹ́bìnù yòóhì domin nashat ọgọ́dọ̀tẹ̀ adarkiya ọkọ̀ mẹ́kì thyroid gland ọ̀sán mi medical terms ẹ̀yìn sọ̀rọ̀ gland ọ̀nà ìní wáyà rà ọ̀ mẹ́kì gland ọ̀nà ọ̀nyọ́ kàtà ẹ̀ sínyẹ̀wò ẹni bẹ̀rẹ̀ yẹ́ yẹ́ كما يعتبر غذاء للخلايا العصبية في الدماغ أكا نتمي البرن الصوري سيس سيس سينا من نعوانا اترسو اصاري أبيان تاني في يوم رأيك بارا ملكا اترسو من تتن اسمك يعتبر إني يعتبر التمر علاجا لأمراض الكبد ok gẹ́gẹ́ ni ara ibi ara sì di yẹ̀mí prevent ọ̀pọ̀ liver liver problem sáyé liver níbẹ̀ mi ayé náà yìí nẹ anúkọ̀yẹ̀ yẹn náà zama ọ̀sọ́gbọ́n mi bẹ́ẹ̀ bíbí náà wẹ̀rẹ̀ ọmọ bẹ́ẹ̀ kọ òkò ọ̀kànyí liver ẹ̀ka àkọ́rẹ́ yìí liver cancer ẹ̀ eh, cancer of liver eh, anyi cancer liver Eh, ahụhara ji ewe ọhụrụ awa na-akọ ya rịọ ọ dakọrọ ma ọhụọ nyara lọtụ ntomori nụ dọrọ ka anyị ka ye ife atamr litwaya la vitamin ọka fi ilaja amradil masa wal ma'ida ọka mari dadinu ọrịlụ yorisi nnọọ ọha nnọọ enyi nile enyi nnọọ mama kasanya ọhara nipro agwụsọrọ agwụkọ contain vitamin b1 or vitamin b2 vitamin b1 àti vitamin b2 bọ́lá náà ká nìkan yẹ ọmọ ẹni débi acid amáyẹnẹ amáyẹnẹ ẹnyẹnẹ amáyẹnẹ rẹ ká sáà wọ́n acid níbìrà. ọ̀sì ìdánwò yìí náà na ni báàmì káwọ́ ìwé ní kóró náà wọ́n lè ha bí nne ló àyú problem yìí abdominal problem ló àyẹ́ ń kàtí ní ẹ̀ka bẹ́ẹ̀ náà rọ̀ sílẹ̀tì ọ̀tọ́ mọ̀rí mi so tam ìdẹ́dùnú wàá lè rí ìdẹ́dùnú dọ́ọ̀ náà moderate acid nọ o kọ̀ǹpẹ́ẹ̀nì salt amáyẹrẹ salt calcium ọ̀rẹ́ salt potassium lọ́tún tó mọ̀ rí nìyí ìdí wọ́n na ni lakana iṣẹ́ àbí irinamúrẹ́ ọ̀nà náà ọ̀ntọ́ mọ̀ rí ọ̀wá káyé mìrẹ́ ọ̀ká yé Iri ihe na ekpe nà ọ̀ ẹ̀rẹ́ náà nù ọ̀rẹ́ ọ̀nà nwẹ̀ ẹ̀rọ náà hìzọ̀ ọ̀bẹ̀ ẹ̀rọ sọ́dọ̀ Abiri yẹn mo ṣe náà mẹ́rin irú ni àǹfààní irú láti ọ̀tọ̀ wọn náà oní bíbí ni ugà fẹ̀rẹ̀ ẹ̀wọ́n lọ́tọ̀ ní iṣẹ́ yìí lọ́tẹ̀rẹ̀ náà náà ẹ ẹ yé start ẹ rí poro yìí iye rẹ start rice rẹ start bread rẹ start gari rẹ start abọ́ rẹ start ọ̀nà ìfọ̀nà yóò kẹ́ iye ìfọ̀nà wọ̀kọ̀ tẹ̀ wọn iye ìfọ̀nà wọ̀kọ̀ gbọ́tì náà tẹ̀ wọn ọ̀gbọ̀tọ̀ ọ̀nyọ́mọ̀kẹ́ wọn ọ̀yọ̀rọ̀. anyị onye ha anyị mere ịgboro ezu na ya bụja akara ọnụkọ na orori dị na-aka akara you are what you eat you are what you eat ịsụwagharị ovini ịsụwagharị ovini jọbi na-aga akara ọnụ wee ihe ọtọ ọmọ ọmụrị otu ndị ya ya ma bụ eresa na ebe ọtụla bịa ya ọmụrị otu ya ọmụrị otu àkókò èyí lè mọ́rọ̀ káfíìdì àwọn ọ̀rọ̀ ọ̀nà rẹ̀ àrámù omori ọwọ́ àbẹ̀rẹ̀ lọ́pọ̀ tó tó mori nì. bí mo wọ́n mẹ́ta ìlú ọmọ ọ̀dẹ́ wọ́n ṣẹ́gun ẹ̀rọ rẹ̀ so ọkọ̀ mọ̀ ìsọ̀lọ́lọ́ ìsọ̀lọ́m èsì yẹ ìnira yìí débìnà ọ̀tọ́ ni bí ìnira yìí àjọà yẹ́rẹ̀ rí débìnà náà àlùbùrùní ìrìnà àǹfààní náà tó mori kọ̀ don to mari aka ni kai man tasabba kullu yawmin sab'ata maratin ajwatan lam yadurruhu fi dhalika al-yawm sumn wala sihr sallallahu alaihi wasallam annabi muhammad sallallahu alaihi wasallam akai iya onni dala hari jadi na he ajwan dore o ehimban sacho to mari ni jadi na na ne dore o ehimban ne esa na ya iwopa ìsọ́nà ọ̀hí ọ̀ ẹtí pa ọ̀rọ̀ mọ̀kọ́rọ̀ rẹ̀ wọ́n ní ọ̀nà ọ̀rọ̀ kò ṣẹ́tí pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ láàmì wọn ni. ọ̀rọ̀ wọn sọ́ọ̀rọ̀ wúrin ẹtí pọ̀ mọ́ mi ànyí internal one báyìí external one ànyí pípẹ̀ ní ọmọ àgbàmọ̀rọ̀ dé káyé ó mẹ́rin fa ànyí ní ọmọ vakọ̀ líra ọba ìzọ̀ sọ́n lọ́wọ́ bá ànyí ọ̀rẹ́ fọ́ọ̀rọ̀ máa

ama bididiru ɛkɔ ɔbɔbɔran ama de ti didi mɛdi na ɛkɔ ɔbɔbɔra nye kususu yɛ nɔni speciality nɔni ama de na kele dɔnna yɛ yi dɔ yɛ kan ka ye e a bididiru sakasaka yɛ na ɔkɔ ni bi madi na ɔkɔ ni ba wasa ɛka fi ka ye ɛja sɔpita ama sɔpita bididiru to laboratory analysis de de tu ka ye ɔnye antipoison substance fɛn ɔnye sani kaka bɔnni dɛ bɔnni dɛ kɔ ha ni ɛti pan didi na ɔnye ɔtɛ wo na kɔ ha ɛti pam a yɛrɛ sinya ni poison ni bila ɛti pa yɛ ana muhammad sallallahu alaihi wa sallam ana mɛ sɛ pa yɛ ɛhɛ ɛyɛ ŋo abuja awɔ de yɛri de na yɛri ɛɛ ama ara ara kubo na ama ɛsɛ ɔbɛ bi ɔbɛka to analysis ka e. ama ma Eh, kukuru ni kukuru mọ́gìrì ọmọ àwọn ọ̀rọ̀ iná mi dédìnù aláàrin ọ̀ká ní kukuru mẹ́lá yìí dédìnù ẹ̀yìn kukuru mẹ́gìrì ọ̀rẹ́ dédìnù náà ọ̀nà kukuru ni kukuru mẹ́lá ọ̀rọ̀ ẹ̀yìn kukuru mẹ́gìrì ọ̀rẹ́ ẹ̀yìn kukuru mẹ́lá yọ̀ọ́ pa àpọ̀ nkátẹ́kẹ́ ọ̀rẹ́ ẹ̀ka gbọ́ka bí kukuru mẹ́lá yọ̀ọ́ pa nkátẹ́kẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ iná mi dédìnù bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ ni tẹ́sítọ́ náà rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sí nínú kùkùrú náà máa ń pẹ́ ẹ̀mọ́ àpẹ́ kẹta àti ẹ̀rà bẹ́ẹ̀ kò ní aka ní débi nù kùkùrú náà yẹ all more than twenty hours bẹ́ẹ̀ sí ẹni ọ̀pọ̀ ní twelve hours hour ìrọ̀rà bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n ní test ọmọ ìrẹ̀yìn rẹ̀yìn bẹ́ẹ̀ discover ti débi nù ẹ̀rẹ̀ yà hàn mí ọ̀sán ni lè ní ìmọ̀tò kọ́gọ̀rọ̀ ẹ̀wọ̀n ọba ọ̀rọ̀ olómọ̀ọ́sí olókìẹ́

láti ohun tó mọ̀ nínú irúgbà ń sọ lẹ́rẹ̀ tán wà láàárín ọ lẹ́rìí orí arúkà yìí ohun tó mọ̀ rí ọ̀mà nìka ní bàbá àmẹ́ àǹdà ọ̀rọ̀ rí o òmùdé máa wòlé sí i ààrẹ sì rẹ̀ ọ̀fẹ́ mọ́ rẹ̀ náà. sọ́wọ́rì akari on the oh. oh, na and Nausa Nanan. Like, Ario, Bonit Kanyinan, ọrịa Borio Kene. Ake edudu. dudu. Abonye na iremere ma na enye meka agwa oikwo mu na adikome enye edudu bana bi dikire kwa. Sorry. Anya wunye na orora se agukere ma na wanye na avon enye rara kuwo na enye edudu re kire kwa wanye wunye na ahuro re enye nyomeka. Now. عليكم Eh, ankonye na ọbịnyama kene na si e, e, ozi sọrọ ọrịkwu sọrọ ọrịkwu anyị ọlẹ́wọ̀sọ kí adébí na yà ní ihe à ahịọ ụkwara nri adébí náà isa udo na onye nyara ọrịa nri zamzam na ọrịa karịa enyi zamzam nọ ka onye nyara ya ịba ẹni enyi zamzam enyi zamzam